kì í ṣe pé ikú wà á kú kì í ṣe ni o ikú wà á kú bá ti ní sí àlìjẹ́nà tó bá ti gbọ́ròyìn àlìjẹ́nà tó tọ́bá sọ fẹ́ nìkan nu wa ní ìsìnkú tó náwó sókè tó fẹ́ kú báyìí ó súnmọ́ ká rẹ̀ jésù kí ni tí ó náwó. àìnáwó yẹn àdámọ̀mọ̀dé nìyẹn ni torí bí láyé ṣe rí náà bí láyé ṣe rí olówàtún ni ọ̀kọ́dìrọ̀tún olówàtún ọ̀kọ́dìrọ̀tún ilé ayé yẹn ó dùn ó sì sì yòdò yìí dé wa inna Allaha mustakhlifukum fiha ó yára ní kẹ́ ẹ máa gbé bẹ̀ lórí kọ́ mọ̀dé ènìyàn àdámọ́ rẹ̀ ní pé kò fẹ́ kú lọ́lọ́wọ́ fi ròyìn pé innal mauta alladhi tafirruna minhu pé ikú tẹ̀ ń sá fún yẹn fa innahu mulaqikum yóò lè yé bá solúwa wa mọ̀ pé gbogbo ara ń ṣe kí ni o làṣà fòkù. tẹ́wọ́ gbọ́ gbìyì ní ìsìn gbogbo tó wà ń kalẹ̀ ibi tí ó gbà sọ̀rọ̀ níbo ṣe kí ni o ni ó máa wá. èyí tó kàkó gbà sá lọ kódà tó fi dórí ọmọ kékeré tá a ṣẹ̀ṣẹ̀ bí ọmọ kékeré tá a ṣẹ̀ṣẹ̀ bí ṣẹ̀ bá jù sókè tẹ bá jù sókè jù kí ni yóò ṣe o yóò ṣe báyìí yóò wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ ni pé ah, ẹ̀rù ọmọ bá ọmọ kékeré tá a fẹ́ bí náà tí ò tí ì mọ nǹkan kan òun náà fẹ́ kú òun náà fẹ́ kú nínú. mo fẹ́ fẹ́ kú èmi tí mo sọ̀rọ̀ mi ò fẹ́ kú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ààrẹ tó kí ni. ṣùgbọ́n islam ò fẹ́ ká máa tan jẹ. islam ò fẹ́ sọ kí ni o pé ẹ kò sí kú lójú wa kò lójú mi islam fẹ́ ká máa gbáradì ká máa múra lẹ̀ de ikú yẹn. islam ò fẹ́ ká sùn. kò fẹ́ ká sùn gbàgbéra tí ibi tí kú yẹn bá lọ dé tó bá lọ bá yẹn lójì sọ́ọ̀bù fẹ́ bẹ́ẹ̀ wíwí ká mọ sọ̀rọ̀ nípa kú yẹn náà pẹ̀lú tọ́mọ̀ pé ààfẹ́ kú ààrẹ ẹ̀sìn wa ni tó ti yé agbẹ́mọ̀ ẹ̀sìn míì ni òun kẹ̀kẹ́ ní sọ̀rọ̀ kúra mi ò káwọn kí sẹ́ẹ̀ mọ́ sọ̀rọ̀ kú. I don't think they talk about death can come, he can die, you can die. You know, oh, ní sọ, ìtọ́kọ́dà ìtàwọn ọmọ sọ ni You ẹ mọ wá sí church, what about Can ẹ wá gbàdúrà, kẹ ọ bá fi gíní o. Kẹ ọ bá fi. <laughs> Àbí píìsì kírísítẹ́ẹ̀tì kan yẹn, prosperity làwọn preach Àwọn òfin píìsì ni pé ẹni tó lówó lónìí o.

ìtí mẹ́sẹ̀gì spam ti yàtọ̀ ní ìtọ́ àwọn àyíkanra wa. olúwa nípa pé ó wù wà láàánú wọn ò bá bà sátọ ayézik gbogbo àwọn ẹrú ẹ̀wọ̀n ṣùgbọ́n làbágọ̀ òfin àròdì tí n bá lọ ní kí gbogbo wọn ní ayézik ń kàkó ní owó lọ́wọ́ ó ní one million dollars one million dollars one million dollars one million dollars tani wà ṣe débọ̀rà fẹ́nìkan gbogbo àwọn ìfáwọ́ta ló ní owó lọ́rọ́ wọ́ta ta ló ń ṣe débọ̀rà fẹ́nìkan ta ló ń ṣe dára fẹ́nìkan ta ni ó ṣe chef ta ni ó ṣe cook fẹ́nìkan ta ni ó house girl house boy fẹ́nìkan ṣùgbọ́n ló wá ní pé káwọn kan máa níjọ àwọn kan lọ ní wàá rọ́pa àbá àbọ̀kún fáwọn kan bá dín dàrọ̀ jáde. ó la gbá àwọn ga kan ga ju àwọn kan lọ nínú yín ó la gbé àwọn kan ga ju àwọn kan lọ so reality Islam nìyẹn àìtanra wa wàá dẹ. tí ẹ bá jẹ́ mùsùlùmí èèyàn lè lówó lọwọ èèyàn sì lè mọ lọwọ tí ẹ bá jẹ́ mùsùlùmí ó lè nílé lórí ó sì lè mọ́ nílé lórí tí ẹ bá jẹ́ mùsùlùmí ó lè ní mọ́tò ó sì lè mọ́ ní mọ́tò gbogbo ẹ̀ ni mùsùlùmí máa ń pèsè ẹ̀ fún kò gbọdọ̀ bá níyàn kò gbọdọ̀ bá lójijì. àǹfààní tá a fẹ́ rí níbi kájọ́ sí fọ́lúwa wa jalla subhanahu ni pé tó bá lọ tán o tó bá lọ yá o àá pàdé rẹ̀ dáadáa kàlá àpòjù báyìí náà oore tó ń bẹ ní ìjọsìn yẹn pé tó bá lọ tán olúwa wa ó lè sọ fún wa pé marhaban bika yóò lè sọ pé kí ni o tó bá wọn kan bẹ kan bá kú èso olúwa ó sọ fún ọ ni pé la marhaban nítorí wọn máa sọ pé ẹ máa kààbọ̀ mi ò fẹ́ yín rí abẹ́lú àwọn kọ́lọ̀ mọ́jẹ tí rẹ̀ ṣẹlẹ̀ táwà. ṣé gbogbo bàtà bá ń fò sókè tá à ń dunnú tá à ń tàpá tá à ń tàtẹ̀ ẹ̀já mọ̀ ọ̀ràn ti kú ẹ̀já mọ̀ sílé mi. ẹni àkìsìrú zikirọ́ hádìmí lazat olúwa ní ẹ̀pọ̀ lẹ́ni tí. olùwà ni ibi ló wà tẹ́lẹ̀ o ìsìn ló dìde o lọ́mọ o. ni alẹ́ Muhammad alaihi wasallam ó ní ẹ pọ̀ lẹ́yìn tí mọ̀ o. ibi tá ti ń rẹ́rìn tá ti ń rẹ́rìn yẹn àmọ̀ràn ti kú. sobi tí mo dá lọ fún akáwọ́ ibi táwa ti ń rẹ́rìn tá à ń jẹun tá à ń fa yẹn tá à ń fẹ́ràn ya tá à ń fa gbogbo ẹ̀ ya irú bẹ́ẹ̀ ń ṣe kí ni agbọ́dọ̀ mọ̀ sí kí ni ẹ̀rọ eh, ẹ̀mọ́ sọ̀rọ̀ kú bí ẹ̀mọ́ sọ̀rọ̀ kú ìrọ̀ àṣọ àṣọ so that kò fi ní bá wa lójijì torí pé òjijì ló wà Yorùbá ní kó dàgbà àwọn òṣèlú ni àwọn òdòsùn kò ní sọ fún wọn bọ̀. ẹ̀tún mọ̀ ní malaria next next week kò ní sọ fún lónìí pé ẹ mò ń bọ̀ next week o malaria àwọn ọ̀gá sálá kò ní sọ yóò kẹ́ dédé bẹ́ẹ̀ rẹ ni. bọ́ fa bọ́ fa sí wa àìsàn bẹ lọ́dọ̀ ọlọ́run ẹ bẹ̀ bọ́ kánsà àbí ẹ mọ̀ gbọ́ eh, hepatitis A hepatitis B oríṣiríṣi àìsàn wọ́n lọ ìjọba fẹ́ ṣẹlẹ̀ báyìí yóò kọ́ ṣẹlẹ̀ nípa ó ti bẹ̀rẹ̀ o tó fẹ́ pé èèyàn fi fún aláìsàn ṣe yẹ̀yẹ́ láwọn ọmọ tó ní kidney <laughs> problem ó ó ní kidney problem ó ní kidney problem ọ̀rẹ́ rí bóyá liver problem ó ní lọ́la ń tiẹ̀ liver problem sì burú jù bí ni wọ́lọ́yìn liver problem ó burú jù kidney problem lọ torí pé kidney problem kidney transplant ló ṣe ṣùgbọ́n liver transplant káyọ̀ fi liver lẹ̀. That látàwọn ọmọ gbé táwọn bàbá wa sick lọ hospital teach hospital ní ìfẹ́ kidney issue làwọn ní àwọn tí wọ́n ní liver issue wọ́n tó bí ní sẹ́ẹ̀tì wọn báyìí àwọn tó ní báyìí ṣiṣẹ́ tó wọ́n tẹra wọn wọ́n bẹ̀rẹ̀ tó bí mẹ́fà ẹyọ̀kan kọ́lọ́kù pí pí pí Ọkụ pípípí ìfẹ́ǹkà ní problem wọ́n ti fi yẹ̀yẹ́ ilé ọmọ ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà lọ́la tọ́lọ́bà fẹ́ nìkan lẹ́sẹ̀ ọlọ́run fún ẹnìkan lẹ́sẹ̀ mọ́wó ọlọ́run fẹ́ nìkan lẹ́sẹ̀ ó ṣe báyìí ó wọ́n rẹ́rìn wọ́n rẹ́rìn ó mọ̀ kàdá kàn wọ́n náà lẹ́sẹ̀ tí wọ́n tọ́lọ́bà gba ojú kò ní ojú wọ́n fi ṣe ah afọ́jú rìkáfò rìkíní ohun bóyá kí gún ọ náà mọ́ kankan ṣe yẹ̀yẹ́ condition tó bá wà sálàyé yẹyẹ. ìdí ni ìbá fi máa wọn sọ̀rọ̀ kú a sì máa sọ fáá ni tí ò bá jẹ́ direct topic yóò máa jẹ́ sub topic kódà ká máa sọ̀rọ̀ àkámù sọ̀lá ká máa sọ̀rọ̀ ìdájọ́ ọ̀run kíkí àátún ọ̀rọ̀ kúbọ̀ lábẹ́ yẹ́wọ́n kírun ẹ kírun dáadáa ẹ o àwọn kàtà kú dáwà ìsìláàmù ni ọ̀lá ìdáwà ìsìláàmù dá pọ̀ dáwà tó ń tọ́ yìí tó ń tọ́ yìí ni mùsùlùmí fi yàtọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ayé àwọn ọ̀jọ̀gbọ́n ayé àwọn ọ̀jọ̀gbọ́n ayé wọ́n yẹ pàṣẹmẹ́tì àwọn mùsùlùmí wò gba ah, bóòlù ẹ̀yin mùsùlùmí ṣe wá rí báyìí bóòlù ẹ̀ ṣe dá tó báyìí mùsùlùmí ó dáa torí pé ìfẹ̀mí ayé rẹ̀ in tó ń kọ́ lẹ́kọ̀ọ́ in tó ń sọ pé báyìí ni kò ṣe báyìí ni kò mọ̀ ṣe àwọn ọ̀rọ̀ yẹn lágbára iná sanúlùkì àlẹ́kà kọ́ńdàn sẹ̀kìlà ọ̀rọ̀ yẹn lágbára alukur'ani kìrìm ọ̀rọ̀ tó lágbára ni. wọ́n ní tó bá fẹ́ kú ẹ̀rọ fi rí fìrífìrí kú àbọ̀ ń fa àìsàn kan dókítà ọ̀gá àìsàn tó ṣe yí bàbá àìsàn tó ṣe yìí bọ̀dá káà fifty 50 ní o tọ́ba sọ fún ẹ pé àìsàn yìí fifty fifty ní kí n tó mọ̀ rẹ̀ ó lè yé ó sì lè má yé. tọ́ba sọ̀rọ̀ ẹ̀ fún mùsùlùmí pé kó máa sun ẹkún nìyí. tábà sọrú rẹ̀ fún mùsùlùmí pé àìsàn tó sí ọ̀yọ́ o àwọn kan bẹ́ẹ̀ náà àwọn àìsàn wọ́n sọ fún yẹn yìí pé bàtà ṣe àwọn tẹ́sì lára yín bàbá ọ̀dà ọmọ bàtà ṣe tẹ́sì lára yín àwọn dókítà sọ emphatically wípé àwọn kankan tó ń bẹ lára yín tẹ́ fi ń sagbára tẹ́ lókun kò lè ṣiṣẹ́ ju ọjọ́ mẹ́wàá lọ mọ́ lẹ́yìn ọjọ́ mẹ́wàá ó súnmọ́ díẹ̀ òkú wọ́n sọ fún ẹ̀rẹ́ àbí wọ́n máa sọ pé ìdókù ẹgbàgbé ẹ̀ the next twenty days <laughs> you are die tá a bá sọ bẹ́ẹ̀ fún mùsùlùmí ṣé kó máa sun ẹkún ni. ṣé kó máa sunkún ni àbí kó máa rẹ́rìn-ín? ìpìlẹ̀ náà kan. wọ́n ní tó gbọ́dọ̀ máa ṣe ni pé làbúdà àyúrò sínà rọ́nà bí rọ́bì làbúdà min àyúrò sínà rọ́nà bí rọ́bì ó gbọ́dọ̀ ní èròǹgbà tó dáa nípa olúwa ẹ̀dẹ́dà rẹ̀ mọ́rù bí ń pọ́n ọlọ́ngọba rẹ̀ wọ́n sọ pé ọlọ́run ti ń wú mi èmi náà wá sọ fún pé kọjọ́ méjìlá tí màá lò láyé ah ọlọ́run ò sí dá o wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ burúkú bá wọn sọ jáde sọlọ́run má sì má máa rò ó pé ah ọjọ́ méjìlá ló kù ọjọ́ méjìlá ló kù ah eh, ee eh. ee sóhun ò ní wá wọ náà báyìí òun tó jẹ́ pé òun ṣe báyìí òun ṣe gbá òun ṣàwò ah. ee ẹ̀ ń ni òun mọ̀ wọ náà òun wọ náà sọ bẹ́ẹ̀ kó wọ náà. Ahsinu zọ́nà bí rọ̀bì, ahsinu zọ́nà tó tó dáńpa Wani rẹ̀. Wọ́n ni wọ́n bin Abdullah. Jábìr Abdullah sọ pé wa ó ní mo gbọ́ tójúṣe ọlọ́run ọba ń sọ kọ́bùlàwà fáàtì ìbí sàlásàtì àyà ó kọjọ́ mẹ́ta tára mi máa fi lé ayé lẹ̀ ó kọjọ́ mẹ́ta tí ànábì sallallahu alayhi wa sallam tí ó fi lé ayé lẹ̀ sallallahu alayhi wa sallam kí wá ló ṣẹlẹ̀ ló kọjọ́ mẹ́ta yẹn ọlọ́run wa ń sọ pé láyàmù láyàmù kánà áhàdùkùn ilà wàhúwa yóò sinú zọ́nà bìlà ọlọ́run sọ pé ẹnìkan kan ò gbọ́dọ̀ kúnú yìí o àyàfi kó mọ̀ ro dáadáa nípa ọlọ́run ọba rẹ̀ hadithu man hadithu Jabir bin Abdullah akọjá human akọjá muslim àdísù man àdísù jáde mìíràn abdullah akọrọjáwò man akọrọjáwò mọsù oníláyà mú tánà áhàdókùn ilà wàhúwà yóò sinú rọ́nà ìrọ̀bì ẹni kankan ní ìwọ̀ ọ̀kú àyàfi lẹ́ni tó rú dáadáa ń pọ̀ ọlọ́run ọba rẹ̀ tó bá wà lórí ìdìbò láìsàn táwọn èèyàn rí pé ah ẹni tí fẹ́ kú ìwọ máa ru dáadáa nǹkan ọlọ́run rẹ mọ́sán tí ò da jáde lẹ́nu mọ́ sì máa rò wí pé a ah, tó bá fi lè jíjí báyìí òun wọná lọ ní sùn sí mọ́rò bẹ́ẹ̀ wọ́n ní kúlù ya ìbádìyà alladina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a innahu huwa al-ghafuru rahim olúwa ní sọ pé ẹ̀yẹ̀ rú mi tán ti gbẹ́rù gbọ́rí tán ti fàṣejù sẹ́mi ara wọn ìmánà gbé tán ti dẹ́ṣẹ̀ lóríṣiríṣi la taqnatu min rahmatillah ẹ má jákàmùnà ẹ má sọ̀rọ̀ sínú kó níbi ìkẹ́ ọlọ́run ọba inna Allaha yaghfiru dhunuba jami'a dájúdájú olúwa máa forí gbogbo ẹ̀ṣẹ̀ jìyàn tó bá ti túbá kúrò mẹ́kò tó fẹ́sẹ̀ rẹ̀ ṣe ní ó tó láyé yìí tó bá ti túbá ọlọ́run ṣe pé ní ìhà òun òun mọ̀ dẹ́ṣẹ̀ ẹ̀ pọ̀ ẹ̀sùn lọ́lọ́run forí jù àlọ́ òun mú ọmọ tuntun báyìí ọmọ tuntun báyìí ọmọ tuntun tẹ́sẹ̀ bí òun sì gbé sínú odó òun sì mú ọmọ odó òun sì fi fọ́ pòó sọ́lọ̀ ó sì forí jí òun pẹ̀lú tòsẹ̀ ọlọ́run forí jí ọ tó bá ti túbá lọ sọ́dọ̀ ọlọ́run iná lọ́ha yẹ́ ti rúgbùnú bá jẹ ní à bàtọ́lọ̀ ti là ọ́ tí wọ́n gbọ́ mú ìrọ̀ ọmọ tuntun bá sábà gbọ́ mú á pa ọ́ ní oní sẹ̀ríà níwà tí wọ́n ti gbọ́ mú yẹn ìgbà tó fi ń jẹ́wọ́ torí pé kò tó ní àtọ́wájẹ́ fún wa pé ó ṣe torí àwọn ọmọ sọ pé ó ṣe báyìí ṣe báyìí wọ́n ti pa àyè lọ gbọ́ ọmú òkè ọ̀sán ha ọmọ òwú àwọn ọba burúkú ó mọ̀ ẹnu rẹ̀ láàrin ìwà àtọ́ lọ́hàn bá rẹ̀ sọ́dí ọlọ́mọ sí alẹ́ lẹ́sẹ̀ o ọlọ́mọ sí abí ọmọ ramani ọmọ ràmọ́nì ìlọrin o ọlọ́mọ sí abẹ́ o àdìsí muslim yẹn wọ́n gbọ́kọ́ iná gbà wá. wọ́n ní wọ́n ibn abi dunya fi kìtàbí husnu zọ́nì bìlá alimam ibn abi dunya imam ibn abi dunya ọmọ bàbá dunya afa dada ni wọ́n orúkọ yẹn sì mọ orú afa yẹn nínú àwọn afa tí ṣe tíra lórí pé ẹmọ ayé bí ń tí ẹmọ ayé bí ń tí ayé òní <laughs> ayé òní ibn abi dunya náà afa lọ sí tíra lórí wọ́n ṣe tíra kan pè ní ọdún níbi ìlà ìmọ̀ tó dá nípa Allah wọ́n mú àdísì yẹn náà wá wà záàdà wọ́n mú ìgbàwọ́ tó ní àlékún wá pé fa inna qawman pálábí sọ yí pé fa inna qawman pé àwọn èèyàn kan qad èròǹgbà burúkú tó ní ń pa ọlọ́run ọba ó sọ wọ́n dẹni yẹpẹrẹ faqala lahum tabaraka wa ta'ala dé ìbúrúwá wa sọ fún ọ pé fadhalikum zannakum alladhi zanantum bi rabbikum ardakum fa asbatum pé èròǹgbà èèyàn ẹ̀yìn iwájú ilẹ̀ bá wà tẹ́lẹ̀ ó wá sọ yín dé èèyàn enyi èrò ẹ̀yìn fa àṣùbá tómìnà kọ̀ọ̀sìnì fún wá di olófo ẹni tó ṣe kí ni o tí tó ṣòwò sọ́ọ̀tù ẹ ká ka ẹ̀kọ́ sí kámọ́ ló ń ṣe àlà májà an anas anu an anabiya sallallahu alaihi wasallam ala ibn Majah gbàwá ìgbàwá tó wà lọ́dọ̀ Anas ibn Malik Anas ibn Malik sọ pé anabi sallallahu alayhi wa sallam dakhala ala shaab ó wọlé ti ọ̀dọ́ kan ọ̀dọ́ langbalangba wọ́n wà fílímù ẹwà rí gàmà yẹn anabi wọlé ti ọ̀dọ́ ayégbé ọ̀dọ́ náà máa tó gíní a máa kú ajẹ́ pé ọ̀dọ́ náà máa tó gíní tòbọ́ ọmọdé ṣe lè kú làgbà náà ṣe lè kú àgbàgbà ṣe lè kú lọ́mọdé náà ṣe lè kú. alimoot laisa min kọsọ ìfì alikiba fahasan ikú yìí ṣe pọ́blẹ́mù àwọn àgbàlagbà nìkan. bal huwa min kọsọ ìfì bashar kọfí bashar pọ́blẹ́mù gbogbo wa ni kú problem gbogbo wa ní kí ni o àwọn sọ̀rọ̀ pé alimọ́tù rìdánkó wá ó ní kí ni alimọ́tù rìdánkó wá gbogbo wa ní afikí ni ládá agbádá àwọ̀ kúlù náà fi ń gba ìkọ̀tùmọ̀ olúwa ní kúlù náà fi ń gba ìkọ̀tùmọ̀ olú gbogbo ẹ̀mí ni ó tọ̀ fún o kò sọ pé kúlù náà fi lè kìbáàrì zaikatul maut ní gbogbo ẹ̀ ní àwọn àgbàlagbà ní ó tọ́kú wò gbogbo ẹ̀mí anáwùsù kọ̀dìtúwòfìyà fi sígọ̀rì hà wọ́n fi kíbàrì hà ẹ̀mí lè lọ kékeré ó sì lè lọ ní alágbàlagbà sọ̀rọ̀tù sallallahu alaihi wa sallama ó wá wà lọ́dọ̀ ọmọdékùnrin yẹn bóòlù ṣe ń of feeling lórí state tó fàkọ́ọ̀lá arùlùlọ́ ya Rasulullah ọmọ dáadáa ọmọ tó gbẹ̀kọ́ ọmọ mùsùlùmí kò sọ tí burúkú lẹ́nu ọgbọ́n mi pápá a tó bá a lọ bẹ̀rù rẹ̀ bọ́ọ̀ lára rẹ̀ gbà á ẹ̀wọ̀ ayédùsúmi o ẹgbẹ́ ìrọ̀gẹ́ wo ah, gbogbo tá a bá lè lò sílẹ̀ lò sí o ẹ kò bá solúgbòhùn kò bá sàyájọ́ ẹ bá wá nǹkan o ìnira ipọ̀ o ah, àwọn olùbìlà kọ́lọ́bù yàrí rẹ̀ o kí mùsùlùmí máa kú lọ báyìí yóò máa sọ gbóló ìgbàgbọ́ lẹ́nu ní tó kí mùsùlùmí máa kú lọ báyìí kó mọ kú lọ báyìí gbóná ìgbàgbọ́ ò ní já lẹ́nu ẹ̀. ta ni afa ta ló lè ṣe yìí a sì máa bàbá kan o sábà yín mú nǹkan wá sí kan pa lálásán ẹ sì gbàdúgbò a'udhu billahi minash shaitani rajim pé a ẹ mọ tún tẹ sọ àwọn ayé yín ẹ fẹ́ báyé mi jẹ ẹ fẹ́ kí n sori mu tí bá fẹ́ kó yẹ ẹ jẹ bí kú wọrọ ẹ mọ jẹ ń kú lórí ẹ bọ. gbólóhùn yẹn yẹ kó jalè mùsùlùmí. sọ́ọ́sì tó sọ pé ilẹ̀ wí náà sẹ́yìn tí bá ti la ọ̀rọ̀ àbí ó yà ẹ́ ẹ̀kẹ́ pé náà ní la ọba àlálẹ̀ yẹn fà dídé ni. wọ́n ní kó wá sẹ́bọ̀ oníṣẹ́ ìkàgbé ló ń sẹ́bọ̀ ọ̀hún.

láyà àbátọ́nà amọ̀lùkà iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ wọ́n lè takù nẹ́ẹ̀nẹ́mí kọ́sírì ó sì jẹ́ kanú àwọn tó sòfò tọ́lọ́mọ yà sòfò. kí ẹbọ odidi kan wá fẹ́ pín sí half tó wá fẹ́ pín sí one over ten one over one thousand one over one thousand ẹbọ yẹn náà ó bá fẹ́ jẹ́. tó fi dójú kú gbọ́ lọ́wọ́ bá wa gbọ́ láàmọ̀ dúró sùsùn. nígbà tó ọmọ yìí ta gbé lọ sọ́sibítì ìjọ sí gbé ní pásítọ̀ lára rẹ̀ tó yìí. wọ́n dààmú ní ní wọ́ọ̀dì ẹ̀ wọ́n dààmú. àwọn ẹ̀kọ́ ẹ̀sìn kéékèèké tó mi lára ó fi hàn bó ti kéré mọ́ yẹn. kódà ó ń ya àwọn ará wọ́ọ̀dì ó ń ya àwọn ẹlẹ́rìí ah, lọ́mọ kékeré yìí torí bí ó tún rí bí consciousness tójú rẹ̀ lára ní regular life one ara kọ́kọ́ máa ń ní pé káwọn nọ́ọ̀sì obìnrin káwọn yẹ̀ lára wò wọ́n ń sọ́ra kìgbà ah, ọkùnrin lè rí náà ìbáwọn yẹ̀ lára wò ara kọ́kọ́ máa ń ní ẹlẹ́ẹ̀kejì olóòfẹ́ mọ̀ kí o <laughs> òfẹ́ kí o. lórí bẹ́ẹ̀dì ẹ̀rọ ayé ó lè mọ̀ púpẹ́ ní ní wọ́ọ̀dù imam imam mo sì bá tọ́jú ẹ̀ àtàwọn ọmọ tó mo sì láti kí kékeré kan wá kó wá dájú ara kí wọ́n ṣe ṣe ṣe ní pẹ̀lẹ́ owó lára rẹ̀ ààrẹ ah, ìgbò ààrẹ ìbàjẹ́ bí nínú ayẹyẹ bá kàfẹ́ sí ọ lóòótọ́ wàá máa mú mọ́ra ó wà máa bẹ̀ lọ ó wà máa sọ àwọn gbólóhùn tí jẹ́ pé tọ́lọ́run bá ti ń gbọ́ inú ọlọ́run sì máa dùn sí ọ torí pé máa wò ìnira tó ń sí ọ yẹn iná tó ń sọ yẹn tó o bá sọ́ra ó tún mọ jìyà mọ́ ni tọ́rọ̀ ò bá ṣe kí ni o tí ó bá jáde lẹ́nu ẹ̀ arábìnrin bíi arákùnrin yẹn ọmọ ọ̀dọ́ yẹn oníkẹ́ bóòlù ó fi ó ní arújú lọ́ọ̀hà arújú lọ́ọ̀hà ni mo ń rán o ẹ̀mí mi ọ̀dọ̀ ọlọ́run ló wà o ọ̀dọ̀ ọlọ́run ẹ̀mí mi wà o ọkàn kọ́sàánú wa o àyùsàbítànà bèlèkọ́lì sábìtì fi dúníà wal àkhírà kọ́lọ̀ kó fi wá rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó máa ń mú ní rinlẹ̀ láyé àti lálùkìyàmà nígbà tí ẹ bá dénú fìtínà tí ẹ bá dénú wàhálà tẹ́yìn ò ní máa sọ̀sọ́ kú sọ lẹ́nu abẹ́rẹ́ kò síbẹ̀ fọ́ a kó rọrùn bá wà fàkọ́ra kọ́lọ̀ kó wà fàkọ́ra. oní arúgbó lọ́ha ya rọ̀súlá wọ́wọ́ akọ́ fún zambi olọ́lọ́ ni mo ń rẹ̀kàn mo òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n irú ẹ̀ṣẹ̀ mi tó ń bẹ lọ́rùn mi ó ń bà mí fọ́kọ́lá rọ̀súlù lọ́hì sọ̀lọ̀lọ̀ alábì wa ní láàyè ìṣẹ̀mí àní fi kọ́lùbì abdul mu'mini fi mísìlì hazali mọ́tìnì illa àtọ́hù lọ́hùn ma yarju wa amanahu mimma yakhaf. Ànábì sallallahu alayhi wa sallam ó ní rọjá kí ẹ máa ń kan lọ́lọ́ba wàlúkọ́kù mí náà zam àbí kí ẹ sì máa bẹ̀rù ẹ̀ṣẹ̀ méjèèjì ò ní padà kò ní pàdé lọ́kàn olùgbàgbọ́ òdodo ẹrú tó jẹ́ olùgbàgbọ́ òdodo ó ní fi mí síbi ha zalimọ́tì nírú condition tó wà yìí tí a bá sì ní méjèèjì lọ́kàn àrọ̀já wàlùkọ́ àrọ̀já tí méjì bá wà ní òun lọ́kàn ó sì ń bẹ̀rù òun lọ́kàn ń bẹ̀rù òun lọ́kàn àánú ọlọ́ọ̀ba ó sì bẹ̀rù ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́sọ̀kẹ́ àwa mùsùlùmí na issue bai na rage wani kof a ní méjèèjì láti exist a mọ̀ ra inshallah bàbá kú wa yìí a problem ọlọ́run kò rí jiwa wá sọ pé torí pé kò ní sọ wọ́n fi ń sọ lọ́nà à mo kí mo ya kírímìnà náà díẹ̀ mo mọ̀ ya mo ya mo Ànábì sallallahu alayhi wa sallama orí méjèèjì ò ní pàdé kò ní papọ̀ lọ́kàn tó bá jólùgbàgbọ́ òdodo nírú kọ̀ǹdíṣàn tí ọmọ yẹn wà ó ní ìlà àtọ́hù lọ́hùnmọ̀ yọrùjù àfikọ́lọ̀ fún ní tó ń rọkàn yẹn which is aljanna wà á mọ́nàhù mímọ̀ ẹ̀kọ́fà kọ́lọ̀ sì mímọ̀ yàkọ́fù kọ́lọ̀ sì fọkàn rẹ̀ balẹ̀ kúrò níbi tó ń páyà yẹn which is kí ni àwọn ìṣẹ̀rẹ̀ wani zakar ibn abi duniya aidan ibn abi duniya amọ̀rọ̀ yẹn náà wà mú hadith yẹn náà wà nínú tíra wo alhusnu zọ́ni billah akhrajahu tirmidhi aqala hadithun hasanun gharib alimọ́wà alalibani náà sọ pé hadith yẹn náà àti ìsọ fẹsẹ̀ lẹ́nu abúlùwàwà kó sànù wà kó fẹ́ sẹ́wà jẹ wà kó fẹ́ sẹ́wà rí lẹ́wọ̀ kó jẹ́ kápẹ́ láyé lórí gbogbo ọjọ́ tí ó bá ti yà náà kó pa lórí ìlàáha ìlàlá kó mọ́ pa lórí ẹbọ láíláí sallallahu ala wa alihi wa alaikum warahmatullahi wabarakatuh